ṣe o kó má ṣe kó má ṣe o kó má ṣe ìran ibi kó má ṣe lórí mi kó má ṣe. ránṣẹ́ oyè náà. ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi kò má dojúrú. kò má dojúrú o. ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi kò má dojúrú. tó rọ́mọ kìnìún a máa ṣàlàyé ní mo ní ebi a sì máa pa wọ́n. 正义。 eu sou Eciosa, mă cu mine, Eciosa! Eciosa, când mă ce fui să Eciosa! Eciosa, Eciosa! Eciosa! Ọláìbí oníṣẹ́ mi lórúkọ I rebuke it. I reject it in the mighty name of Jesus. I reject it in the mighty name of Jesus. No evil shall befall me in the mighty name of Jesus. Ah, gbogbo Ọláìbí oníṣẹ́ lórí mi lórúkọ Jésù. Ọláìbí ah, oníṣẹ́ lórí mi lórúkọ I reject it. I rebuke it in the mighty name of Jesus. I rebuke it in the mighty name of Jesus. I rebuke it in the mighty name of Jesus. Any yẹn ń lé ó yìnbọn fún mi eh! ìbọn yẹn dẹ̀ ràn mí. olúwa o orúkọ jésù o ọlọ́run ayọ̀ babalọ́lá wọn à ní rògbé ni tó máa yẹn bọ̀n wọn ò ní ní ẹni bọ̀n ò ní pàdé èèyàn burúkú tó máa tọ́. Ah! mummy take it easy ah! mo ti gbàdúrà i prayed over nothing tó máa ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kan yẹn tẹni ẹ wá kọlẹ̀kùn pé ẹ̀ ń gbáriwo àdúrà ni mò ń gbà. òtítọ́ kò yẹ kí n ṣé òun ẹni yẹn bí ṣó ti ẹ̀wọ̀ bóyá èèyàn mímọ̀ ni àbí kí lẹ́jọ́ fàkànnà débi wípé ó máa yìnbọn fún ẹ lójú àlá. mi mi mo rí mi ò mi mẹ́ni yẹn rí mo kò rí pé mọ́tò mi lọ ó ń tẹ̀lé mi ó dẹ̀ lé mi wọnú gbó ó dẹ̀ yìnbọn fún mi. òní rògbẹ́ni tó máa yìn ẹ̀bọ̀ mo pọ́n dá padà back to sender lélẹ́yìí sórí àdúrà tó gbà yẹn títí ẹ ló gbà ó àmọ́ àwọn tí ọlọ́run lò lójú méjèèjì tó mọ bí wọ́n ṣe ń fi àdúrà jagun wọ́n á bá wa gba àdúrà yẹn ní kíkọ́kíkọ́ tó náà máa fi ṣe gbogbo ogun ìbọn yìí. mú mi kú ní ìkan lọ síbi kankan mo ti gbàdúrà. wọ́n ní ìkan lọ síbọ̀ tí ń ṣe ló gbà yẹn sẹ̀ tá a tún máa gbà kó ń sìn sí báyìí báyìí kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ orúkọ jésù orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run ayọ̀ babalọ́lá ìran ibi kò má ṣe lórí mi kó má ṣe. congratulations ma ṣe gan ni ọlọ́run àmọ́jọ́rò àṣeyege àti àṣeyẹlẹ máa ṣe lágbára ọlọ́run jésù ẹ ṣe gan ni o tí náà dé o àwa pa yín ṣàjọyọ̀ lágbára ọlọ́run ẹ ṣe ah pastor ẹ ra sir ẹ dọ̀ ma ẹ mo ti fẹ́ máa lọ ó ọlọ́run àbúrò àpọ̀lọ́ yìí àmì jésù àmì jésù ẹ ṣe sá ó dàbọ̀ ó dàbọ̀ ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe pásítọ̀. mọ́mí ṣé mo pé júmi ò fi mí sára àwọn bírẹ́dà tirẹ̀ ní ẹ̀ ló kẹ́ lára mi kí ló ń bi ẹnu Rebecca irú ìdíwọ́ lẹ ń pè yẹn nílé ọlọ́run àwọn ah, ah, náà kò dáa. ẹ wo gbogbo yín pátápátá tẹ bá tó hundred tẹ jù bẹ́ẹ̀ lọ lẹ máa wà nínú bridal train ọmọ yìí. ẹ ṣe gan ẹ jọ mo fẹ́ rí mọ́mí àti jùmọ̀kẹ́ ẹ má bínú ẹ jọ. ọ̀rẹ́ ọ̀fà júwìí tó yẹn bá sọ. àtìgbà tẹ́ ti pè mí lórí àlátẹ ní jùmọ̀kẹ́lá mm. àtìgbà yẹn lèmi náà ti ń gba àdúrà ṣùgbọ́n ọlọ́run bá mi sọ̀rọ̀ ká tó lọ síbẹ̀ yẹn jùmọ̀kẹ́ ǹjẹ́ nìkan kan wà tí wà tí ẹ̀jọ́ ní kọ bí ìjà tẹ́ni yẹn ní ẹ sínú tí wọn náà dẹ̀ sọ ní dáríjì. mo rẹ̀ ẹ́ kọ̀ọ̀kan sí pàṣẹ sọ̀rọ̀ mọ̀ pé hmm. ìwọ náà ń bá ìwọ náà ń bá sọ̀rọ̀ táwọn olóhùn nǹkan tó ń bí ẹ̀. pásítọ̀ èmi báyọ̀ jà ní ọ̀sán kò sí nǹkan tó jọ mọ́ kò sí nǹkan tó jọ mọ́ bí ìjà ọlọ́run á wà pẹ̀lú wa mọ́mí èmi àti àmàjọ ríra tí jùmọ̀kẹ́ tó máa yọ̀ǹda fún wa àmín jésù. agbẹ́yìntà ọlọ́run wa ẹgbà ọ̀pẹ wa àmín jésù. àánú yín má jò fi wá sílẹ̀. àmín jésù. jésù olúwa wa. Ah, ah. ẹ sà nǹkan tẹ̀ ń sọ òye mi. ohun tí ẹ̀mí ọlọ́run sọ kò ní pé ọmọ yín jùmọ̀kẹ́ ó ní láti yẹra fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ah, ó kéré jù oṣù méjì bẹ̀rẹ̀ láti ìsìn yín ò lè ṣe é ṣe àti mú déètì àti sọ fún gbogbo àwọn ará àdúgbò káàkiri ẹ wá ní ká mú celebrant kàtì mọ́lé fún two months that means pé ẹ sọ wá pé ká cancel wedding ká má ṣe mọ́ nìyẹn ah pastor kò possible o gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù nínú ọ̀rọ̀ wedding yìí ẹ bá mi fàdúrà jagun ká fàdúrà ṣẹ́gun òun ni o pastor ah rárá mi ò ní ṣe ohun tí ẹ̀mí ọlọ́run sọ òun ni mo sọ yẹn àmọ́ lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀. àmín jésù mọ́mú kí ni pásítọ̀ bá yín sọ. pásítọ̀ ní pé ẹ̀wọ̀n ọmọ ọjọ́ àdúrà ló bá fún wa fún wa bá wa ṣọ́nà ní gbogbo nǹkan ṣe pátápátá wọn yọrí sí dáadáa. múmi gbogbo nǹkan tí pásítọ̀ bá yín sọ ni mo gbọ́ pátápátá báwo ni pásítọ̀ ṣe máa sọ pé kí n yẹra fún everybody fún three months ìgbà tí wedding mi kò few weeks mi ò wá ìsìn pásọ ṣe máa sọ orú nǹkan bẹ́yẹn báwo ló ṣe máa sọ orú nǹkan bẹ́yẹn. Ọlájúmọ̀kẹ́ ọdún ògbọ́ gbogbo nǹkan tí nǹkan ló pásítọ̀ sọ àbẹ̀ mo lè gbọ́ èsì tẹ́lẹ̀ lọ fi fún wọn. mo gbọ́ nígbà tí sọ fún pé kò lè possible but wá ìsìn pásọ ṣe máa sọ orú nǹkan bẹ́yẹn wá ìtọ́ ṣe máa sọ orú nǹkan bẹ́yẹn in the first instance mọ́ mi. èsì tí mo fún wọn nìyẹn wọ́n pẹ́ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà náà gbogbo nǹkan tó ń rí pé kán bá a ṣọ́nà kán bá a fi àdúrà jagun kọjọ́ náà kó lè bọ́ sí tó yẹ pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kí a má ní problem kankan gbogbo ogun àṣetà ìbọn kí ọlọ́run kó bá a rẹ kúrò lórí ẹ wo wẹ́ẹ̀dì ti di ṣíṣe o. mú mi nǹkan tí mò ń sọ lélẹ́yìí mo ní pé mo ti gbàdúrà mo ní pé mo ti gbàdúrà òun lè mú wá síbi tó ní kí yẹra fún everybody for two months tí èmi mi kú fún mi tí mú mi. kọ́mọṣẹ́ lórí mi kó má ṣe. ó jẹ́ kẹ́ mọ̀ pé tẹ́gbọ́n mi bá ti jáde mi ò lè lọ ẹni wẹ̀rọ àfi tó bá jáde. yé mama bàárẹ̀ balẹ̀. yẹ sà. fún sọ́kọ́. ṣẹ́gbọ́n mi sà. Ah, ẹ̀gbọ́n ẹ ni very good. fún sọ́dà. mo ní fún sọ́dà. wọ́n wà lókè sà. where is he. ní sọ́ọ́bì tó wà. yẹ sà. move. bọ́dá mi. sorry sà. bọ́dá mi. Who is there ta ló wà ah what's going on kí ló ṣẹlẹ̀ what's the meaning of all this kí ni túmọ̀ gbogbo eléyìí now. Eh, you better keep quiet. kí ló ṣe. so anything ó lè wà dangerous for you. ah dangerous fún mi bí tí bá wo yọ ẹ bá jẹ into my room ẹ sọ fún mi pé tí bá sọ̀rọ̀ ó lè. mr man respect yourself. ṣé mi lè sọ̀rọ̀ nulẹ̀ mi mọ́ ni. respect yourself. kí ni túmọ̀ gbogbo eléyìí now ẹ wọnú lé mi wá ẹni kọ́ máa kọ́ fún mi. ah officer, ẹ ní sùúrù now ẹ ní sùúrù ah kí ni ìtumọ̀ gbogbo ilé ìbáyìí ẹ jẹ́ farabalẹ̀ náà. move my friend. ọmọ ìfẹ́ bèrè lọ́wọ́ mi ebèrè máa ṣàlàyé fún yìí ní inú kókó pa olùkọ́ fẹ́ sọ yìí. behave yourself there and move. ètò tó lọ lọ ọ̀fíìsà ẹ jọ ẹ jọ. hold it there hold it hold it ìwọ bàbá láyé ọ̀nìyẹ ilẹ̀ tàdọ̀ máa fi kúrò níbà ẹ̀ I don't want you to move an inch ṣó gbọ́ mi. keep quiet. kí ló ṣẹlẹ̀. hey mr man. Why jọ kúrò lọ kí ló ṣẹlẹ̀. who are you. èmi ni pásítọ̀ wọn kí ló dé kí ló ṣẹlẹ̀. Eh, pásítọ̀ àbí whatever they call you tẹ bá lọ́rọ̀ kankan tẹ fẹ́ bá sọ ẹ máa bọ̀ station eh, ó ṣe pààyàn tó ń sìn. jésù pásítọ̀ mi pààyàn move ẹ eh, mi pààyàn pásítọ̀ move it pásítọ̀ mi pààyàn stand up gbọ́n bọ́ọ̀sì gẹ̀ẹ́sì. ọ̀gá pàtó ló máa yẹ kí ìrora kò ti dùn mí nínú pa mí lẹ́kún mo bẹ̀ ọ́ o. bí mo ṣe láàlá yẹn nìyẹn lóòótọ́ bí mo ṣe jí mo gba àdúrà ṣùgbọ́n ẹ̀yin náà tún nílò láti gba àdúrà lóòótọ́ yorùbá máa ń sọ wípé àlágọ̀ ṣùgbọ́n kò sí bí àlá ṣe lè gọgọgọ kristẹni tòótọ́ tó bá jí lójú oorun tó láàlá ó gbọ́dọ̀ gba àdúrà ẹ wò ó kéèyàn jí kó lálàá kó bára ẹ̀ nínú ibú owó kó rí pé òun ríra òun nínú ibú owó tó gbọ́dọ̀ gba àdúrà ká má ẹ̀ṣẹ̀ wá sọ wípé èèyàn ríra ẹ̀ wípé ibi ṣẹlẹ̀ sí òun ló fà á tí mo fi wá sọ́dọ̀ yín wípé bí mo ṣe gba àdúrà yẹn ẹ̀yin náà gbọ́dọ̀ fi ẹnu yín bá Ọlọ́run sọ̀rọ̀ kẹ́ gbàdúrà kẹ́ fi ré ibi dànù kó má ṣe ṣe lórí yín lórí ìyàwó yín lórí gbogbo ẹbí yín pátápátá. àmì rí bí o àbí wo ni kéèyàn fẹ́ ṣe ìgbéyàwó ló kù ọ̀sẹ̀ méjì kó dẹ̀ máa rí wípé ó pààyàn mo wá ti ń rí bí ẹni wípé ó fẹ́ dàbí àkóbá àdẹnirógun àkóbá lórúkọ Jésù òun ló jẹ́ ń tètè wá bá yín o Mr. Funsho ẹ pásítọ̀ ẹ ṣe gan ni ẹ ṣe fún gbogbo àlàyé tí ẹ wá ṣe fún wa lọ́tún lọ́sì lórúkọ jésù kristi ibi ò ní ṣẹlẹ̀ sáàbùrò mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sẹ́ni kankan nu gbogbo wa àmọ́ lẹ́yìn àdúrà yìí ṣé nǹkan míì wà tá a tún fẹ́ ṣe. Ah, um, pásítọ̀ ẹ ṣe gan ni <clears throat> um, mo dúpẹ́ fún. Um, akitiyan yín lori ẹbí mi mo dẹ̀ mọ̀ wípé ẹ mọ̀ mi dáadáa ẹ dẹ̀ mọ̀ ẹbí mi pàápàá jùlọ ẹ̀gbọ́n mi tó wà lórí ìjókòó yìí ṣe rí bèmi ṣe wà yìí tí n bá wá sí church ó ní nǹkan tèmi fúnra mi máa ń bá wá church tí bá ti wá kò dẹ̀ ń ju ọlọ́run tí mò ń sìn lọ mi ò ń fókọ̀sì lórí nǹkan mi mi ń jẹ́ kí nǹkan mi distract mi àmọ́ ṣe wá rí tó bá ti wá ń di wípé àwọn nǹkan kan ti fẹ́ máa wọ̀ ọ́ bí à ń ríran èèyàn ń lọ sí trance ó ń rí àwọn nǹkan kan ó wá ń sọ kù kí ń bà mí lára mu for example irú nǹkan tẹ gbá wá bíbá yìí lẹ́nu n hmm, kò bá mi lára mu bẹ́ẹ̀ torí mi ò believe nínú nǹkan báyìí hmm, bẹ́ẹ̀ ni because as a pastor tẹ jẹ́ the moment tẹ ti rí nǹkan tẹ rí yẹn iṣẹ́ yín ni wípé kẹ fi àdúrà kẹ fi dá padà. mo gbà mo gba àdúrà yẹn dáadáa. ẹ̀yin gbà tẹ wá gbàdúrà yẹn kí lẹ wá ń wá ìgbọ́n mi kiri fún tẹ fi wá bíbáyìí. Ah, Mr. Funsho lẹ́yìn tí mo gba àdúrà yẹn. ẹgbẹ́ pásítọ̀ jẹ́ kó ṣàlàyé ẹgbọ́n mi ẹni sùúrù ah. ẹni sùúrù pásítọ̀ kí gangan òun ni èrè yín pẹ̀lú nǹkan tẹ gbé wá bíbáyìí lẹ́nu because bẹ́ẹ̀ ṣe wà yìí pẹ̀lú nǹkan tẹ sọ fún mi ẹ ti ká ọkàn mi sókè ẹ̀rọ kan mi ò balẹ̀ mọ́ báyìí because kí lẹ fẹ́ kí n máa rò lẹ́yìn ìgbà tẹ̀tẹ̀ fún mi ní rúurú yìí báyìí mi ò lè concentrate mọ́ báyìí nǹkan tí màá máa gbé sọ́kàn rèé màá máa máa mi kò ní jẹ́ kọ́kàn mi balẹ̀ màá fẹ́ gbẹ́sẹ̀ màá fẹ́ move màá máa wò pé òkè òṣè kò ṣe pé mo fẹ́ ṣe nǹkan tó máa pààyàn kan àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn come on kó yẹ kẹ́ gbé gbogbo nǹkan báyìí wá síbi báyìí because bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ní ìgbàgbọ́ wípé nǹkan burúkú àlá burúkú ìran burúkú kò lè ṣe mọ́ mi lára and that is my belief. yes and that is it bó ṣe máa rí náà nìyẹn mr Fúnṣọ́ bí mo ṣe rí ìran yẹn mo gba àdúrà ẹ̀mí ọlọ́run ló wá kọ sí mi wípé mo gbọ́dọ̀ wá sọ fún yín kẹ́yìn gangan náà tó fi ẹnu yín kẹ́ ẹ fi bá òun ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run ò bá sọ mí ò ní ṣòfò wá rárá o ọlọ́run ló sọ. ẹ wo pásítọ̀ ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ò ní ṣe pẹ̀lú wedding tá a fẹ́ ṣe ní ṣọ́ọ̀ṣì yìí yín ò ní wípé mi ò ní ṣe wedding church yín o kò di lọ́wọ́ rárá ok kò di lọ́wọ́. ẹ ṣe gan-an thank you so much èṣù ò ní ráyè nínú ilé yín èṣù dẹ̀ ní jogún yín lórúkọ jésù ẹ ṣe gan-an ni mo really appreciate yín ẹ jẹ́ ká gbàdúrà. a lè lè gbàdúrà pastor kí ló dé kò sí nǹkan tá a fẹ́ gbàdúrà ṣe ẹ kò sí because kẹ́ ẹ má wàá lọ díjú nísìn kẹ́ ẹ wá lọ máa rí wípé ọ̀tá mi kú sí kànga. Ah. Mm, bẹ́ẹ̀ni ṣebí mi lẹ sọ wípé mo pààyàn nínú ìrántẹ rí ẹ kó má wàá dàbẹ ni wípé má wàá díjú ẹ wá lọ máa rí wípé mi ni wọn wá pa ẹ ẹ pásọ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ má bọ ẹ gbọ́ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ má bọ ẹ má bọ pásítọ pa. ẹ ṣe o. ah ah babe o ṣe bíbi pé kí n gbá pásítọ yẹn ní ojú. babe calm down ní sùúrù náà ṣòmò torí pé mo mọ̀ pé o máa bẹ̀rù torí èmi ìṣe sọ ilé ìfún ẹ má bínú má bínú sí mi má bínú pé mi ì sọ ilé ìfún ẹ láti bẹ̀rẹ̀ mo mọ̀ pé o máa bẹ̀rù o ò ní bílíf pé mo lálà pé yàn ń lé mi ní ojú oorun ó fi ìbọn lé mi ní ojú oorun ó dẹ̀ yìnbọn ẹ̀ fún mi ìbọn ẹ̀ dẹ̀ ràn mí ah. lójú oorun babe ní sùúrù torí mo mọ̀ pé o máa ní sùúrù ìdí tí mi ṣe sọ fún ẹ náà nìyẹn o ò ní bílíf pé mo wá sọ fún mọ́mì mọ́mì wá mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ yìí pásítọ̀ yìí náà Pastor, sọ fún mi pé kí n yẹra fún everybody for two months two months oṣù méjì ṣèbí wedding láti wọn lẹ́yìn. tí nǹkan tó ń sọ tó bá yé mi dáadáa the same pastor Akínọlá told you wípé kò yẹra fún everybody for two months. of course. Ah. so definitely there is something lọ́kàn máa ń yí sí relationship me at here. exactly baby exactly there is more to it To repeat it, kò bá sí more to it ó sọ fún mi pé kí n everybody for two months Me ò dá lo shewawa buy wá coming. bá no ọkọ mi ó lóun Be sí wọ pé ìwọ ìwọ so that ìwọ ọkọ ẹ máa dàrú wá wà ní wàhálà ò ní ráyè mi ìyàwó ẹ wá fi mí lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe bíbí pé kí n ní sùúrù gbogbo nǹkan tó ń sọ yìí ṣe bẹ́ẹ̀ ni báyìí wà bá èmi dẹ̀ ti mọ response tí mo fún as a matter of fact ẹsẹ̀kẹsẹ̀ tó ti sọ ni mo ti dá padà fún pé ìrankíran o àlákàlà o whatever o tí ò da kò lè ṣe mọ́ mi lára kò dẹ̀ lè ṣe mọ́ ẹbí tèmi lára I told him straight up so mi fẹ́ kó máa stress ara ẹ lórí gbogbo nǹkan báyìí now please calm down okay ìrankíran ò lè ṣe mọ́ ìyàtẹ̀ lára tó ti yẹ máa stress ara ẹ fara ẹ balẹ̀ Okay, me like gbogbo bó ṣe ń work ara ẹ up now. Okay, èmi ti gbàwọ̀ ó ti yẹ mo ti gbọ́ ẹ ṣùgbọ́n aláti ṣe mi a máa ti ṣe ṣùgbọ́n. o kó má ṣe ìran ibi kó má ṣe. Eh, eh, irú òbí bá yín ayé òbí bá yín èmi lọ sọ bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ sọ kí ló bá mi sọ kí ni right audacity àti guts tẹ́ni láti interfere in relationship mi àbí tẹ̀yìn wá lọ sọ ìgbẹ̀ yìí lálàá pé ọkọ mi pààyàn ẹ wo pásítọ̀ yìí ọlọ́run lálàá pé ọkọ mi pààyàn lẹ́yìn tó sọ wípé kí yẹra fún everybody fún two months ìgbà tí wọ́n dé mi wà lójú ọ̀nà abẹ́ẹ̀rí tẹ bá ní interest nínú mi ẹ sọ fún mi pé ní interest nínú mi náà àbí ẹlẹ́níyàwó ní Spain ẹ̀wà ń bí ẹ fìyàwó yín sí Spain tó bá jẹ́ pé ẹ ní interest nínú mi láti fún èmi sí Nàìjíríà ẹ ní èso fún mi àbí wo ni àwọn àlákàlà àwọn ìrankíro tẹ̀ ń rí tẹ̀ wá sọ pọ́kọ mi pààyàn. àìgbẹ́ni sọ ẹ bó ṣe rí agùnmánìyẹ ẹ débi báyìí ẹ kọrin ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín stay away from my knowledge. kan tí màá ṣe fún yín ẹ̀rí kan kí ló ṣe yín aago mánìyè kí ló ṣe yín tẹ́lẹ̀ núlẹ̀ tí bíbá ẹ̀ pásítọ̀ ṣe ẹgbẹ́ kan tí mo sọ fún yín ẹ̀rí kan tí màá ṣe fún yín kúrò lọ́jọ́ náà fún mi kí ló bá mi sọ ẹ̀ débẹ̀ ẹ̀ sọ̀rọ̀ wèrè. ẹ jọ̀ọ́ ẹ rí aláàjì. aláàjì mi ò kí ń ṣàlàjì ara ṣọ́ọ̀ṣì náà mi rò pé mo mójú ìrìn. bẹ́ẹ̀ ẹ parọ́ ẹ mú ṣùgbọ́n mi mọ̀ yín dáadáa kódà mo ti bá pásítọ̀ náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ah. my sister mo love you ah, ah. mo nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn kódà ká ní nǹkan kan wà tẹ́ ẹ lè fẹ́ tẹ́ ẹ lè fẹ́ kí n fi prove ìfẹ́ yẹn tẹ́kàn sọ pé kí n ṣe nǹkan báyìí má ṣe kódà tí mi ò bá nífẹ̀ẹ́ yín ṣe rò pé màá gba ti ọ̀dọ̀ pásítọ̀ ni hmm? mo ti sọ fún pásítọ̀ mo sọ fún pásítọ̀ kan bá mi bá yín sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo fẹ́ fẹ́ yín mo fẹ́ fi yín ṣaya ni mo fẹ́ jáde orí rẹ̀. pé ẹ sọ fún pásítọ̀. ṣé màmá pàrọ̀ iwájú ilé ọlọ́run la wà yìí. pásítọ̀ dẹ̀ mọ̀ nípa gbogbo nǹkan tẹ́ wá bá mi sọ yìí. ó sọ fún wọn. really? bẹ́ẹ̀. ah ó ti dá really ṣé ní pọ́lọ́ọ̀dù burúkú ni. Ah. sọ gbogbo kíláàyìn lélẹ́yìn sọ gbogbo àlákàlà àti ìrọ́kírọ́ tí ẹ rí so nítorí ẹni yìí ni tẹ̀lé mọ́kọ tí mò ń fẹ́ ṣé ni pé èèyàn burúkú ni yín ẹ̀yin pásítọ̀ wèrè yín ẹ̀yin pásítọ̀ burúkú yìí tẹ máa máa lálàkiri àti iná tí ṣé ti ní mo rẹ̀ sí mọ́kọ tí máa ṣe fún yín mo ti mọ́kọ tí mo máa mo ti mọ́kọ tí máa ṣe fún yín get out idiot ah ah hmm, kò sí wàhálà kò sí problem mo ti mọ́kọ tí máa ṣe kò sí wàhálà. ẹ má kì mí ṣebí gbogbo àbùkù tẹ fẹ́ kójú mi rí ṣebí òun nìyẹn ẹ jọ nígbà tẹ sọ fún mi wípé ẹ wà interested nínú obìnrin yẹn kí ni mo sọ fún yín. ẹ ẹ ẹ sọ wípé wọ́n ti wọ́n ti lẹ́ni tí wọ́n ń fẹ́. mo ní wọ́n ti lẹ́ni tó ń fẹ́ kí ló wá dé tẹ́ ẹ tún lọ bá wọn ẹ wá tún lọ bá wọn nìyẹn ẹ tún wá fi ń mi wípé ẹ ti sọ fún mi láti lè fi tàbùkù mi àbí. rárá pásítọ̀ rárá sà. Mr. Ṣèyí eléyìí tẹ́ ẹ ṣe yìí kò dáa. jẹ́jẹ́ o àwẹ̀ jẹ́jẹ́ o jẹ́jẹ́ o èso pẹ̀lẹ́ dọ́rẹ́. Can you explain this to me? juwoke oge wo ló ta lé ẹ tó fi ní orí láyà tó lọ bá pásítọ̀ òjíṣẹ́ ọlọ́run tó sọ rọ̀rọ̀ bàtàbàtà báyìí sí wọn. ẹ ṣé mo kó oògùn kan tó fẹ́ ni máa bẹ fẹ́ o torí tó máa fi dídà tèmi gan kò ì mi kò ṣe wẹ́ẹ̀dì rárá. Ah, ah. Mummy, ah, what's all this? What is all this? Mummy, I am an adult. I am twenty-four. for crying out loud. Mm. And I have my work. I am working. Mm oge tó ka lé e torí pé ó ń wọ̀kì torí pé ó jẹ́ àdọ́tì yẹn òun ló ṣe ló ṣe ló bú òjíṣẹ́ ọlọ́run. Mommy back to this video ẹni tó send video yìí sí kò send ẹ̀ tán o torí tó bá jẹ́ pé ó send ẹ̀ tán ni ó máa send ibi tí mo ti kúrò nínú church tí mo ti bọ́ síta tí bọ́bọ́ kan ti pàdé mi tó sọ fún mi pé òun like mi òun ní interest nínú mi òun fẹ́ fẹ́ mi òun dẹ̀ ti sọ fún pásítọ̀ pásítọ̀ mọ̀ sí ẹ lè imagine ṣó sẹ́ǹdẹ̀ fún yín ṣó sẹ́ǹdì bẹ̀yẹn fún yín wọ́n sẹ́ǹdẹ̀ fún yín náà. ṣé nǹkan tó ń jẹ́ kó yé mi ń sìn pé òkú ọ̀dọ̀ pásítọ̀ bọ̀bọ̀ kan pàdé ẹ̀ ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ pásítọ̀ dẹ̀ mọ̀ sọ̀rọ̀ kú ẹnìyẹn bẹ́ẹ̀ sọ yẹn tí pásítọ̀ dẹ̀ mọ̀ wípé ẹ ti dá ọjọ́ wẹ́dì sílẹ̀ tọ́mọ ẹ̀ tọ́mọ ọkọ̀ àfẹ́sọ́nà ẹ̀. mọ́mí ṣe é báyìí can you see there is more to this don't you think o máa ṣe pé there is more to this Pastor sọ fún me pé kémi yẹra fún everybody for two months mommy. two months nítorí àlá lásánlásán wọ́n tún wá sọ fọ́kọ mi páwọn lálàá lala. páyàn ṣé ẹ rí i pé there is more ẹ ti rí i pé pásítọ̀ ti ń dọwọ́ wọn ti wà manipulative gbogbo nǹkan tó ń ṣe gbogbo vision gbogbo nǹkan tó ń ṣe ní favour bọ̀bọ̀ yìí ni nítorí Bobo yìí ni mọ́mí ṣé wá rí mọ́mí I don't want to get anything about this pastor again and I don't want to hear him say anything about my relationship again ẹ ti wá mú nǹkan tó wù mí sí kò sí ẹ wù mí kí n ṣe wedding ní church yẹn mọ́ kò wù mí. Jùmọ̀kẹ́ ó ti ti ọgbọ́n tó mọ díẹ̀ ó ti tì í jẹ́ kí mi wọ ọgbọ́n àgbà mi tí máa fi sí tí máa fi tún gbogbo ẹ̀ ṣe okay it's okay. kẹ́ẹ̀ tí mò ń sọ̀rọ̀ mi ò kí ń ṣiṣẹ́ méjì lóṣù kan mo ti níṣẹ́ ní April twenty six mi kì í pààyàn méjì lóṣù kan ká sọ̀rọ̀ létà sọ. twenty second. ọlọ́run jọ̀wọ́ o mo bẹ̀ ọ́ jọ̀wọ́ dá sọ̀rọ̀ ayé mi. kékeré ni mo ti tẹ̀ àgbà ni mo fi lò ó ọmọ tí ò bá mọ̀wẹ́ tó bá kán lómi abolúwẹ̀rí lálejò mo múra mo mú jẹ mo múra làpárò tèmi ń ké mo bu ẹ̀tọ̀ tún mo bu ẹ̀tọ̀ sí mo ti mọwọ́ wẹ̀ èmi ti bá gbà jẹun kò lè dá àkúnya láyà yìí gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ gbogbo tó tẹ̀ fún ẹ ní títẹ̀ gbogbo tó fún ẹ mu ní mímu lónìí ó bàjẹ́ tó bá di April twenty second ó máa dẹni gbogbo tó wà lára ẹ tó lè má jẹ́ kórìí ẹ gbàbọ̀dé lónìí. mo pa ẹ́ lófèèfèé mo sì máa pa ẹ́ gangan. kó má ṣe o kó má ṣe kó má ṣe o kó má ṣe ìran ibi kó má ṣe. share. thank you ṣe wá pa. àwa ó ṣe sá ẹjọ́ kílẹ̀ fẹ́ wá ah jẹ́rí ẹni tí a wá sí ṣọ́ọ̀bù yìí àdìrà wa ni o gbogbo nǹkan tẹ ní bíbá ẹ pátápátá òun la máa bá yín rà. <laughs> ìyẹn náà ti ẹ̀ dá àdúrà táwa náà gbà lójoojúmọ́ ni ká máa tà sí. bọ́lá tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ a ní shoes a ní bags a ní gbogbo nǹkan tẹ bá fẹ́ bíbá yìí. babe lead and I follow. Hmm. Hmm? ṣé àwọn fóònù. ṣé o ti rí nǹkan tó like. <laughs> Let's go. Okay. Welcome, sir. Welcome. Ma. Thank you. <laughs> uh, okay, so wọn láti sí ipò kí mú áfíríkì bóyá ẹ máa láìpẹ́ ẹ̀yìn tẹ́tí ẹ̀ pa báyìí ẹ bá ra iye eléyìí mo máa wọn lára sí i. ẹ̀gbọ́n afẹ́ àwọn láìpẹ́ kankan náà ò yé tí mo kọ́ wáyé ẹ̀yin wọn ń kọ́. Ah, ah. <laughs> ewu ń tọ́dọ̀ tèmi òun ló wá bìbà yìí òun ló mú mi wá torí òun ló wá ṣọ́ọ̀bù nǹkan kí nǹkan tó bá ti sọ pé òun fẹ́ òun náà ni màá bá fẹ́ èmi ò tiẹ̀ wá mọ reason tó ṣe jẹ́ pé irú àwọn aṣọ báyìí ló ń sọ pé òun láìkọ́ I don't know. why tó ṣe sọ bẹ́ẹ̀. Why? ni kí ni. ẹ mọ reason tó fi sọ nǹkan tó sọ yìí <laughs> mm. April twenty second wedding. wow congratulations. <laughs> ẹ ò pẹ̀lú mi bá mi tó lè lọ́wọ́. ìbúlá mm, wa. look at this one. Kiwi? Yeah. You only touch your official pink. No, Maybe but she makes some more colors. o máa tó wà lọ́kàn yìí mi ò wà comfortable pẹ̀lú ẹ̀ jalo let's go. tẹ́ bá ti di sáà lórí ilé tẹ́ bẹ́ẹ̀ bá wa ra o. jalo jalo jalo jalo.

bí mo ṣe rí bọ̀bọ̀ yẹn orí mi kò bẹ̀rẹ̀ sí ní dìde ni orí mi dìde gan-an. babe ní sùúrù ní sùúrù sórí ojú ẹni tí mo rí briefly yẹn ó jọ ojú bọ̀bọ̀ tí mo sọ fún ẹ pé ó yìnbọn fún mi lójú àlá yẹn. what ha ha ha ha ha ha ha ha are you sure. babe i'm not sure i'm not certain oh ṣé o rò pé ká involve ọlọ́pàá báyìí. You're making sense. You're making sense. You're making sense. You're making sense. Oh, you're making sense. You're making sense. You are making sense. Ah, torí Ọlọ́run jẹ́ nǹkan kò ṣẹ̀yẹ. Jẹ́ nǹkan kò ṣẹ̀yẹ o. Oh. Jẹ́ nǹkan kò ṣẹ̀yẹ. Ṣé nǹkan kò ṣàṣẹ? Hello, Ẹ ló ń kú ṣẹ̀yẹ. Ẹ ló fi sọ. Ẹ yẹ sàmì mi ni. Ṣé wà lọ́fíìsì báyìí? mo ń lọ báyìí. Ok, mo ń bọ̀ lọ́fíìsì yín, mo ń bọ̀ station. No, mi ò jìnnà sí station ẹ eh, ok mo ń bọ̀ right now. ok ok má wọrí wàá pa mí bẹ̀. ẹ eh, jọ mo ti bọ̀ mo ti bọ̀ station yes sir ok ok all right. Ìdílé ló ṣàmúlò ìrìn ṣàmúlò. Kó má ṣe o, kó má ṣe ìran ibi kó má ṣe lórí mi kó má ṣe. Hello hello hello sir. gbogbo mọ́tò ló dúdú rírírí a dẹ̀ ń béèrè ta ló wà ń bẹ̀ àárí kẹ́yìn kankan kó bọ́lẹ̀ ẹ dẹ̀ páàkì síwájú kọ́ńtì wa. Hello, babe. mo rush mo mo fa sí tiẹ̀ sẹ́yìn olóyè kí n kákò àfà súnmọ́ mi bẹ́ẹ̀ ó fáìn ìjókòó jìnnà sírú wa súnmọ́ bí rà súnmọ́ bí gà gà gà ẹyẹ. <laughs> now company ló ti ṣiṣẹ́ rà oh great gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí náà ni mo wá rí. Eh, ah, anyways tó o bá gbà mí gbọ́ gbogbo yín ni mo wá rí ẹkún palẹ̀mọ́ ni mo wá ni mo wá rí. ẹkún palẹ̀mọ́. Ah, ẹ má bínú sá kò séèyàn tó ń jẹ́ kó palẹ̀ mọ́ mi báyìí. ṣebí lédè kan wà mí tó ń jẹ́ júmi. júmi ooo ooo torí kó fẹ́ ṣe wedding ní april twenty second lẹ ṣe ń pè ní ẹkú palẹ̀ mọ́ àbí. mẹ́ràn ok ìnáwó ló fẹ́ ṣe ìyájọ́ kí ẹkú palẹ̀ mọ́ àbí. <laughs> bẹ́ẹ̀ sá ibi báyìí ló ti ń ṣiṣẹ́ sá. ẹ ẹ sá atẹ́gùn complain yẹn ti pọ̀ jù kò jẹ́ kí n lè gbéná légbó mi iná ò dúró lórí igbó mi kí ló fà á mò ń bọ̀ mi ò ránṣẹ́ wọ́n máa dúró máa bẹ sọ̀rọ̀ ní ìwójú mi náà wò mí. okay anyway lọ́wọ́ à ń pe júbì wá sọ pé mo fẹ́ rí i. àwọn béèrè wọ́n ti kọ́kọ́ ní àwọn béèrè èwo ló tún jẹ ẹkú palẹ̀ mọ́. iná ọkọ òwe iná ọgá àwọn jẹ ẹkú palẹ̀ àwọn ṣe sọ pé ju mọ̀kẹ́ láwọn béèrè most surprising thing wá ni pé bí mo ṣe fẹ́ máa bọ̀ lókè báyìí mo ṣe ṣáà sí lórí. irọ́ ni o. àwọn ti dáa. kí ló dáa ẹ jọ mọ́ láptọ̀pù tó wáyé wa kò rí mọ́. ah ní sùúrù ó ní èèyàn kan béèrè ní ìsàlẹ̀ ó ṣáná sí gbó èmi dẹ̀ ló béèrè wọ́n ní ó mi ò experience mi kò lè láì nínú fíìmù tí máa ń gbé èèyàn tọ́nà sí gbé báyìí ah. first time tí máa ń láì ní kí èèyàn máa tọ́nà sí gbé báyìí àwọn ìdáná sí gbòòrò ló ń múra tán ni ó kí tọ̀ ó dúró tán wá tó sí igbó. Ah báwo mi ní choice jàre. àwọn ọ̀rẹ́ ó ní ìwọ̀n bèrè. kí ni yẹn ṣẹlẹ̀ sí i? ló bá lè lójú sẹ́yìn yẹn náà. serious. Ah, wọ́n ṣì lè wá lọ pa ọ̀hún àsìn ẹ̀ ẹ̀ ẹ̀ jọ bẹ̀. ọ̀rẹ́ mi ṣé ká lọ wọ́n ìlú kan dákẹ́ ni kó má tẹ̀wé jẹ́ pé bóyá fámìlì ẹ̀ kọ́ ni mi ò yà fẹ́ sọ̀rọ̀ ju wọ́n léèyàn ṣáná sígbó gbogbo yín dẹ̀ kúrò ní ọ́fíìsì ẹ fẹ́ lọ wo ẹni tó ṣáná sígbó tí kọ́sítọ́mà bá dé ńkọ́ ẹ̀jẹ̀ kan ti lé dànù. Eh, eh, Rafiu! Yes, ma'am. Ma, tó bá ti ibà ní tó ń bá mi sọ̀rọ̀ tó ń fagbó eh. nígbà tí mo wọlé lọ níbo lọ wà. ibẹ̀ ẹ lọ́pàá àti bóyá ti lọ nìyẹn. Ah, ah. níbo ni wọ́n wà nígbà tó. bóyá gbà tí mo lọ lo tọ́ílẹ̀tì. mo fi ẹnu géètì lọ lo tọ́ílẹ̀tì àbí má wọlé bó ṣe máa padà sọ fọ́ọ̀gù ọ̀rọ̀ padà change bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò mọ́ṣẹ́ mi. mi ò parọ́ eh? ṣàgbọ́lagbára mi máa parọ́ níbẹ̀. wo ojú nínú. olóyún ò béèrè eh, ó ṣáná sígbó ó dẹ̀ ń béèrè mi ẹ àdèdè ta àdèrí mọ́. ó ní kò tí mo ṣe lọ. ẹ wá o mi ò understand ṣé nǹkan tí Jùmọ̀kẹ́ ń try láti insinuate ni pé mò ń parọ́. èmi personally èmi ò sẹ́kọ̀ọ́ parọ́. ẹ kò pátá dẹ́ta tá a bá mọ́tò ó lọ́wọ́ sùn tá a bẹ́ẹ̀ níbọ̀dì níbàyìí náà. ẹ wo ṣé ká máa lọ ọ̀gá òkúta ọ̀gá wa ní. ṣe o kó má ṣe kó má ṣe o kó má ṣe ìran ibi kó má ṣe lórí mi. Jùmọ̀kẹ́ kò make sense eh, ṣáàdúró mi màmá parọ́ ni eh, nígbà tí mo réyàn tí mo rí wọn ń ta tó ń béèrè pé ẹ kinní kan ẹ kú palẹ̀ mọ́ ẹ jùmọ̀kẹ́ kí n bá wọn pé mo dé wọlé mo dé pè ẹ́ ṣé nǹkan tí mo ṣe yẹn ṣó pọ̀ jù ni àbí ṣáájú mi màmá parọ́ ni ṣé mo parọ́ ọrú ẹ̀ fún ẹ rí ni ẹ ipò orí màá yẹn ń ta nà ó ìṣojú mi báyìí kí n tó kúrò wọn láìtì igbó mo dé wọlé mo dé wá pè ẹ́ fún wọn nígbà tí mo mọ relationship wa ti wọn ẹ wá walk out kúrò wájú mi bẹ́ẹ̀ reaction yẹn ò make sense. Hmm, dumi nínú relax calm down nǹkan púpọ̀ tí mo fẹ́ ṣe mi ni mo ṣe fi é síbẹ̀ yẹn. ok o. ẹ jọ̀ọ́ Charles. please can I go back to my office? Jumoke, you have to be calm just calm down. You should go iṣu tó wà lẹ́yìn sẹ́yìn ó tàn kó tẹ́yìn méjèèjì máa ma gbàgbé ẹni tó ń gba ìgbà Hmm? well you can go. ó take care. Hmm, báwo ó jẹ́ kí wọ́n náà máa sọ̀rọ̀ bó ṣe ah, máa sọ̀rọ̀ yẹn. ìjà fún yẹn ti pọ̀ jù ìjà àti tó ń fa bú ẹbí ta ẹ̀ máa ń bẹ̀ tó bá jẹ́ wọn kọ́ kó máa react. ìjà àrùn nígbà tó ti ń ṣe bí ẹni pé bóyá mò ń parọ́ fún òun iná lè jẹ́ cctv mo rí màní yẹn ń ta àà ah, ah, dúró sí di mọ́tò white wọ́n dé approach mi wọ́n dé kí n tó kúrò mi wọ́n light igbó mo rí wọn inú lè check cctv kí ẹ lè rí pé mo ò parọ́ mi ò lè má parọ́ ṣọmọ kékeré ni mí ni. ẹ ṣé ṣé mo lè máa lọ. yeah sure lè máa lọ. okay. go take care. Yeah. pẹ̀lẹ́ ọ̀rẹ́ má jẹ́ kí gbogbo ìta ń gbọ́ yìí kó máa dẹ́rù báyìí hmm? tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí solution náà ló kù tí wọ́n máa wá ó yẹ máa wà bọ́dàd mo ti rí ní ìrìpò tí wà bọ́dàd jù you understand. ọ̀ṣọ́ àgbèyìn o. ẹ àmì ìyá ẹ ṣe ẹ̀rí bá ti ṣe ẹ ṣe ìyá sókè. ẹ ṣe màmá ẹ ṣe. ẹ ní ìdíjà omi o èmi ṣe màmá. olùṣọ́ àwòrán ọ̀ṣọ́ dẹ̀ wọlé dè ẹ̀ ní rí ìjàmbá omi ò ní gbé ẹ lọ ò ní rí ìjà ọ̀ṣọ́. ẹ ṣe màmá o ti wà bọ́dà ju ọkùnrin ní. arákùnrin ẹ jẹrẹ wà lórí rẹ yìí. gbọ́ n kò mọ bó ṣe fẹ́ ṣe. abarapá mẹ́ta o gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ àbí àwọn àgbààgbà mẹ́ta ìbàjẹ́ náà méjèèjì o gbọ́dọ̀ ta wọn lọ́rẹ kó bá ti ta wọn lọ́rẹ àbùṣebùṣe ìgbà tí mo lọ. ṣé o oore yé yéun. rẹ kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí. ìtumọ̀ kí ni. ikán ló ṣì wà nílẹ̀ tá a ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀ láti mọ̀ bá ṣe máa kúrò nù ẹ̀ wo tún wo nǹkan tó tún sọ báyìí. ara solution tá a wá náà ní gbogbo ẹ̀ la máa ṣe pọ̀ àti tá a ti mọ̀ àti táwọn tún sọ́ọ̀sì gbogbo ẹ̀ pátápátá la máa ṣe pọ̀. kémi lọ máa ta àwọn abarapá kí lọ máa ta wọn lọ́rẹ. ṣé o lè fún ẹ láti ṣe ni. ìyẹn ò kì í ṣe problem tó bá lè fún ẹ láti ṣe èmi á tẹ̀lé ẹ débẹ̀ àjọṣe. àti tá a ti mọ̀ o àti tí wọ́n sọ́ọ̀sì yìí gbogbo ẹ̀ pátápátá la máa ṣe wọ́n ní mọ́tò ẹ̀. tó bá jẹ́ torí owó tó fẹ́ gbà lọ́ṣẹ́ lọ́ṣẹ́ sọ̀kan tó sọ̀kan. a máa ronú solution ló dé wá bá wa wọlé. ayé yóò ní bàjẹ́. èmi nìyí àbàràpá kan tún lè léyìn o àti páàkì sẹ́gbẹ́. Error ẹ gbà. mi ìfẹ́ ó fún yín mi ṣé bẹ́ẹ̀ tọrọ owó ni. bẹ́ẹ̀ ni àmọ́ tó bá jẹ́ owó ọkùnrin yìí mi ìfẹ́. <coughs> ó ti yé mi actually ó ti yé mi ó dàbí ẹni pé ó kéré ni so màá kọ́ bá wọn fi kún ẹ gbà five thousand rẹ. Hmm. ọ ti sọ di five thousand. ẹ gbà. ṣe fẹ́ gbọ́ hmm. kẹ́ fún mi twenty thousand tó bá ti jẹ́ owó arákùnrin mi ìfẹ́. ẹ ṣàánú mi torí ọlọ́run ayé yóò ní bàjẹ́ ayé yóò ní bàjẹ́ ẹ ṣàánú mi. hello hello. ẹ ṣàánú mi torí ọlọ́run. ọ̀rẹ́. ẹ ṣàánú mi torí ọlọ́run ayé yóò ní bàjẹ́ ẹ̀rọ o. ẹ̀rọ ẹ̀jọ̀ mọ́tò kan dúró síwájú yìí o ṣé kò sí o. a rí i pé ẹ need help ni a wá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yín. bẹ́ẹ̀ a fẹ́ ràn yín lọ́wọ́. ẹ ṣe ṣe mọ̀ nípa òun. ẹ fún wọn. ẹ pẹ̀lẹ́. kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi láti bọ̀. wọ́n náà bá ràn lọ́wọ́ lé o. ẹni tí mò ń sọ pé mo jọ rí wọn tí wọ́n gba kọ̀rọ̀ yẹn ni. àwọn náà lèmi náà ṣe ń sọ pé bóyá ibi ìbáyé ni wọ́n ti ń jókòó sí tí wọ́n ń tọrọ ẹ̀gbọ́n yín ni wọ́n. ẹ̀gbọ́n mi gbọ́gbọ́n ni. a fẹ́ ṣèrànlọ́wọ́ fún wọn ni. ẹ̀dá wá ẹ fún mi ìfẹ́. Um, three thousand naira ló wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yín o. bàbá mi ah, irọ́ mi ò fẹ́ o ẹ bá fi gbogbo ayé kówó sí fún mi mi ìfẹ́ lọ́wọ́ ọmọkùnrin yìí ni o mi ò fẹ́ mi ìsọ ọmọkùnrin tó wọṣọ aláwọ̀ ewé yìí o àmọ́ eléyìí mi ìfẹ́ o. Ah, ẹ dẹ̀ ni wọ́n fọ́ lójú. ṣé ẹ fẹ́ mọ ẹ̀gbọ́n mi jù mí lọ ni ṣé màá tó dún tá a ti ń tìtọ́jú yìí ah. àwọn ọmọ nǹkan tó ń rì ẹ ṣe láwọn gbowó lọ́wọ́ yín ọlọ́run á máa ṣọ́ yín o ọlọ́run á wà pẹ̀lú yín o. ló ṣe yín. àti kékeré ni mo ti fi lásìdẹ̀ǹtì àti gbà yẹn èyí mo lè tí ń mójú kù egbò ńlá ló wà ń bẹ ó lè bá ti mi ní mo tún máa pààrọ̀. ẹ kí ló wá dé ti àbàṣà ah, anyways torí mo expect pé kẹ́ lọ sọ́spítù. bẹ́ẹ̀ ti gbé e lọ sọ́dọọdún sí dáyà. wọ́n ní kí n lọ máa mú mi sí i títí ọlọ́jọ́ àfìdé. Ah, tẹ̀wá sí mọ́ọ̀tì ń bí báyìí o àmọ́ ẹ sì gba ilé ìná ah. ẹ sì gba ilé ìná. ẹ ṣeun mi o ẹ ní dààmú. àmín ẹ ní rí wàhálà. àmín àmín àmín àmín àmín. gbogbo ewu tó léwu kó wà níwájú yín ọ̀run á bá mi rè kúrò. àmín àmín. àpẹlẹ ṣàdúgbò ilẹ̀ ń gbé. bẹ́ẹ̀ ilé mi ò jìnnà síbi. Mm. tá a bá ṣetán láti ràn yín lọ́wọ́ gangan ta ló mọ̀dọ̀ yín tó lè mú wa wá. mo mọlé wọn mo mọ wọn rí mo mọlé wọn. Eh. àwọn ọmọ ibi tí mò ń gbé. ok ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ìyanu àṣẹlẹ. Hmm. kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ẹ máa rọra o ẹ máa rìn sójú títì torí àwọn ọ̀kadà yẹn mọ bó kọ̀ ṣe máa sáré anyhow ọjọ god bless you ẹpẹ̀lẹ́ ẹ rọra ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ àmì o àmì àmì àmì àmì àmì ṣòǹgbòrò rẹ. ọ̀rẹ́ mi èwo ń bẹ. ọ̀rẹ́ wo mo tún mọ̀ mọ́ ẹ do me mm. oh you mean your girlfriend ìgbà kan eh. ẹ fẹ́ fìfẹ́ yí wa lórí gbà ẹ tiẹ̀ fi fọ́ wa lórí ni. <laughs> ó bẹ̀rẹ̀ nìyẹn aláṣọtán <laughs> o ti mọ do me tí mò ń sọ ẹ̀yàn kò ti sọ̀rọ̀ àìdí ìyá uk ń tiẹ̀ kò rántí wa kò rántí lé mọ́ ń tiẹ̀ ah, ah. ọlọ́run kò máa ṣàánú àwọn àtàwọn àbí. uk bíi ti báwo mm. uk do me àwa nàìjíríà ń bí báyìí júmi ò lọ uk àjọ wa nàìjíríà ń bí báyìí júmi ò lọ sí uk kí ló ń sọ princess Sorry, ìgbà tí máa gbúrò jùmọ̀kẹ́ gbẹ̀yìn uk ló lọ àtìgbà yẹn dẹ̀rẹ̀ mo ti ń gbìyànjú láti ẹ̀ ti rí i pé mi ò rí i pé mi ò rí i bá sọ̀rọ̀ ẹ́ bí mo dẹ̀ ṣe wá rí wọn sí i mo ti rí jùmọ̀kẹ́ ni ọ̀dẹ̀ sọ pé wà nàìjíríà ah, ah. ṣé o fẹ́ parọ́ fún ẹ ni ah. you know Jumi is my best friend right. mo ní àwa nàìjíríà in fact in few weeks ó máa ṣe wedding. Yeah, it's over. She wedding. <sighs> kí ló ṣẹlẹ̀ kúnlé kí ló ti mo dẹ̀ sáré change báyìí hmm. tí júmi bá tiẹ̀ fẹ́ ṣe wedding mi rò pé ó yẹ kó wà fẹ́ tẹ̀ náà alize ò lè sọ fún mi pé ò tí níyàwó ò tí bímọ ìyàwó ń kọ́ àwọn ọmọ ń kọ́. Eh, ìyàwó wà <laughs> ọmọ náà ń bẹ <laughs> ah, ṣe júmi wedding mo máa fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ bí mo bá gbà tó jẹ́ pé ìwọ ṣáà ti invite wa bóun ò tiẹ̀ invite mo ti invite mi ẹ kò burú ẹ bọ̀ ṣé mo lè gba nọ́mbà ẹ̀ ah, ah. máa fẹ́ surprise ah, ẹ̀. really ó tiẹ̀ dà bẹ́ẹ̀ in fact àwọn tó bá bá mi surprise ẹ ni mò ń wá. ṣé lóòótọ́ inú mi á dùn ah. gan tó bá lè surprise ẹ o inú mi á dùn gidi gan máa fún ẹ nọ́mbà ẹ máa fún ẹ máa fún ẹ. Eh, màá gba nọ́mbà tiwọn náà. no problem no problem. ah ah princess. báwo ni ìwọ ló ń pè mí pẹ̀lú nọ́mbà obìnrin kan tóbìnrin bá mi sọ̀rọ̀ tí mo rò pé obìnrin mo fẹ́ wá bá mi bíbá Kúnlé what are you doing here. Jùmọ̀kẹ́ nígbà tó jẹ́ wípé bó o ṣe gbọ́hùn mi ló kọ́ọ̀tù kọ́ ẹ̀mí ìyẹn tí mo fi dábí ọgbọ́n. Ah, ah, mi ì ṣe wá ní kọ́ọ̀tù kọ́ I don't have any business to do with any man mi ò lérò pé mo fẹ́ bọ́ ọkùnrin kọ́kọ́ sọ̀rọ̀ ni mo ṣe kọ́ọ̀tù kọ́. ṣé bá a ṣe jọ sọ̀rẹ́ ṣé bá ṣe jọ sọ̀rẹ́ tèmi lérò pé wà á UK àṣọ wà á Nàìjíríà bí ẹ tí mo gbọ́ wà á UK for over four years àjọ wà á Nàìjíríà yìí ni. mo lọ UK yeah mo lọ UK ní tòótọ́ two months péré mo lò ń bẹ̀ nǹkan tí mo lọ ṣe mo dẹ̀ padà wá sí Naija. ẹ bò dúró o dáhùn question mi what are you doing here kí ló ń ṣe ń bíbà. kí lèmi ń ṣe ń bíbà bí kẹ́mi máa bí ẹ pé kí nìkan tí wọ́n ń ṣe ń bíbà. Ah, ah. ẹ mi ò mọ̀ ọkọ tó ń ṣe mi báyìí tó ń pariwo lé mi lórí ẹ tí kí n tó lọ uk náà ni mo ti ń bá ẹ sọ one or two things. Eh, one or two things pé kí ni one or two things pé kí ni. mo kúnlẹ̀ you know what ilé ọkọ mi lélẹ̀ má kó bá mi ṣó ti yẹ má kó bá mi rárá tó ní ọmọ ọkọ tó ń ṣe mi báyìí. ẹ eh, ẹ eh, jùmọ̀ká ní sùúrù o ti move on lọ sọ fún mi you moved on. Ah, -uh. four years ọmọ kékeré tó bí gbọ́ ti dàgbà four years mi ṣe ni má move on. jùmọ̀ká má bàa yé mi jẹ́ ohun tó jẹ́ wípé nísùúrù ó tẹnu ni ìgbàkúgbà tí bá ń gbìyànjú àti gùnlé obìnrin mi kò sí obìnrin náà orúkọ ẹni máa ń dà. Ah, ah, Kúnlé gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ìgbà tó dán ìgbà tó ń ṣọmọ kékeré ó ṣe máa máa dárúkọ mi lórí obìnrin are you dumb. lẹ́mi. are you dumb wo Mr. Man ilé ọkọ mi rè má má kó bá mi kí ni wàá ṣe ń gbé báyìí kí ni wàá ṣe what are you doing here. Bọ́sùrù iná ni mo ṣe bá. Ó sọ fún mi. Whatever, Mr. Man, leave here right now. O ti yẹ, má kó bá mi. Kúrò ń bí báyé mi sí i, kúrò ń bí o. Jùmọ̀kẹ́ lẹ́nu ẹ. Ṣé wàá kúrò ń bí sí i? Ó máa kúrò Ah ah, kí ló Send that man out of this place. Send him out. Ee, bọ̀dá, èèyàn gidi mo pè yín gbàtẹ́ ìdí yín o bóyá mo ṣe wò yẹ kúrò bíjà rẹ lórí ọ̀wà mo ní kúrò bí. ìbálẹ̀ ti fara ẹ̀ ó wà lára yín ṣe. Ah, bá jọ wà ní tí mo ní lady company kí n dẹ̀ lọ bá ń tà abọ́ orí nǹkan fojú mi rí ń ta ni ní exams kan ló máa sọ pé ó ń béèrè mi pé kò tiẹ̀ yé mi bí mo tẹ̀ ṣe wà yé mi tiẹ̀ mi i'm so i'm mad at peace ẹ kò tiẹ̀ yé mi bẹ́ẹ̀ mo sọ̀rọ̀. stop right there. ni bọ̀bọ̀ tí wà á tẹ̀jọ́ ń sọ̀rọ̀ ta yìí. x ẹni. Really? Ǹjẹ́ o tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi rí ṣá? sí mi lọ́kàn àti pé onírànú rẹ̀ mi mọ̀ kó ṣì tó ṣì máa ń ṣe ó ṣì wà lára ẹ̀ náà babe mi ò kó mi mi láti máa sọ fún ẹ má bínú baby. Ah, ǹjẹ́ nǹkan kan wà nípa ayé mi títí dè ní ìtò mọ̀ kankan nípa ẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ kan wà tó ní ṣe pẹ̀lú láìfù mi tí o mọ̀ ń pa ẹ̀ èmi dẹ̀ rò before now wípé gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú láìfẹ́ náà ló sọ fún mi oh so why tó ṣe wá edit part life ẹ pẹ̀lú bọ̀bọ̀ yìí why tó ṣe edit ẹ kúrò. bẹ́ẹ̀ni edit ẹ mi ò edit. ẹ sọ kí ló wá ṣẹlẹ̀. má bínú bíbí ju bíbí ju má bínú bíbí ju bíbí ju mi ò mi ò mi ò mọ mo mo gbàgbé ni ó skip mind mi bíbí ju ọ. God God kí ló lè mú ẹ kọ just edit that part of your life tó kọ̀ wípé okay o um, jẹ́ kí n yọ bíbá yìí eléyìí ni mo fẹ́ sọ fún why. àánú ah, bẹ́ẹ̀ mi ò mi ò. gbogbo ayé mi ni mo fi hàn sí ẹ náà. bíbí jọ. bíbí jọ má ah. bínú jọ. báwo lèèyàn méjì ṣe máa wà tán máa nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ wípé wọ́n máa máa fi nǹkan pamọ́ fúnra wọn kó lè ṣe lọ síwájú nínú ìfẹ́ wọn náà. That's not love. But as long as two people are in love, they should share everything together. Yes, baby. And that's, that's the only way to fẹ́ one fi lè dàgbà, tó feel they grow, tó feel they progress. But if we start hiding things from each other, it can't help. I'm sorry. It won't happen again, I promise you. I'm sorry, baby. <sighs> Owó nìyẹn báyìí say. àwọn ọ̀run kírun tí wọ́n rí kò sẹ́ni tó mọ ibi tó ti wá and then you know all the visions tí ó ti ń ṣẹlẹ̀ àwọn ọ̀run kírun tí wọ́n ń sọ fún wa ta ló mọ ibi tó ti fẹ́ wá àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ pé fẹ́ ṣẹlẹ̀ tèmi dẹ̀ mọ̀ lọ́kàn ara mi wípé kò ní ṣẹlẹ̀ lórí mi lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ ta ló mọ ibi tó ti fẹ́ wá òun lèèyàn kan wá bíbá yìí ló wá ń threatening ẹ gbogbo nǹkan tẹ́ wọ́n sọ ń ta pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́. o gbọ́. yes bíbí ogbó. ìwọ náà mọ̀ pé kámẹ́rà wa ń ta gbogbo nǹkan tẹ́ ń ṣe padà mo dẹ̀ turn on speaker mo gbọ́ everything tẹ́ ń sọ. so ogbóǹgbà tí mo sọ fún pé ilé ọkọ mi lélẹ́yìí bíbí ìwọ náà o gbọ́ ìgbà tí mo sọ fún pé kó máa lọ mi ìfẹ́ ní ẹni fi ń bá ṣe mọ́ bíbí. èèyàn lórí láyà wá tírẹ́tì nẹ. can you imagine bíbí. sorry bíbí. mo mọ̀ pé mo nífẹ̀ẹ́ you know you know that I love you and, and you mean so much to me. Àwọn hmm. wáyé you not gbogbo me like. I don't ṣe pé o ní nǹkan míì tó fẹ́ ṣe pẹ̀lú bọ̀bọ̀ yìí. Wá ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Mo lè hàn sáré káàkiri lójú méjèèjì I, really don't like it. Honestly, I don't. Ṣé o you understand gbogbo yes but you understand Fine. ṣé mo my lord. lọ. Ṣé o ti gbàgbé ọ̀rọ̀ Júmọ̀ tí mo bẹ̀ sọ? Oh. Yes, come in. Yes. ọ̀rẹ́ mi ọ̀gá mi HR mi. ìdè tí ọjọ́ máa bẹ̀rẹ̀ ọ̀tá nìyẹn so jimmy ìgbà tí everybody ti wà ní ìbàyẹn sí wọ fún ara ẹ ló máa fi ẹnu ara ẹ wà fi pass information rẹ <laughs> um, I just want you all to know that today will be my last day in this office. ó tún di pé mo ṣe wedding. <laughs> Uh-uh. ṣé nǹkan tó wá fẹ́ sọ fún pẹ́ tó bá wá mọ̀ tí pẹ́ wà á tẹ̀jẹ́ kọ́mọ́ lọ́mọ ṣáìn. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìyàwó ìyàwó hmm. ìyàwó ní mẹ́rin. àmì o. wà á bí sun wà á bí wà lẹ́yìn. àmì. Oh, kó wọn lọ kó wọn gba àwọn olùkọ́ sínú ọ́fíìsì kí ni mí ni wà á bí sun wà á bí wà rà. ṣé kí ló bá wí. ọ̀rẹ́ mi kí ló fẹ́ kí n bá ẹ̀ á ní ọjọ́ yẹn. ókè ọ̀rẹ́ mi ìwọ ló máa wà níbi drinks àti màálù. ẹ ó máa parí gbogbo drinks o ó fi lè sí di drinks àárọ̀ ah, ah, ah, oh, oh, oh, yes now sùúrù ẹ kí ló dé tó wá tó àṣírí ẹ síta bẹ́ẹ̀ wá tẹ send as voice note. <laughs> Mr. Jùmọ̀ ẹ̀yin ò bá wa yọ̀ ẹ̀ bá wa rẹ́rìn-ín nìkan lójú kúkú. bí ti báwọ̀ kí ló ṣẹlẹ̀ dáhùn ṣé ẹ̀yin méjèèjì ẹ ti níra yín sínú tẹ́lẹ̀ mi. hr èyí tó wà láàrin iwájú jà lọ everybody ló mọ̀ kó tó ń ṣẹlẹ̀. yọ kí ló ṣe mí. wo ọ̀rẹ́ wa ti fẹ́ máa rí i wáyàwó tẹ̀ síwájú kílẹ̀ tó ṣú. ẹ̀wọ̀ <laughs> ẹ̀wọ̀ it's okay ẹ má jẹ́ kí lè ta àsán sìn kó díjà lè láàrin gbogbo. kò sí èlé díjà ìyàwó àrílé olúwa ti fẹ́ ìyàwó àríméjì olúwa ti fẹ́. ẹ o information tí Jùmọ̀kẹ́ fẹ́ pass òun náà ló ti sọ fún yín yẹn congratulations once again Jumoke. okay okay okay jẹ́ ọ̀rẹ́ mi ó yẹ kó ti mọ̀ pé lèsè mi àti ẹbẹ̀ yẹn ọ̀tọ̀ ní sẹ́pẹ̀tì mi ọ̀rẹ́ ló máa rà. mo accept. ṣọ̀rẹ́ mi yóò rẹ̀. ó dàbọ̀ yóò tẹ̀kì ẹ̀. pẹ̀lú ọ̀rẹ́ mi hmm. ah. hmm. o ò lè believe guy tí èmi àti ẹ̀ tajọ́ ń léra wa kiri ní yunifásitì yẹn yes Fúnṣọ́ ìkan náà àwọn junior staff mi ló máa fẹ́fẹ́ ewu <laughs> ṣe máa wò ń tiẹ̀.